hi guys welcome back to another orgies guys how you all doing if you are new here you are welcome and if you are returning subscriber god bless you as always come back to watch my video my people no be small to know and i know say a different listener dey land for my table and as the news dey come na so i dey carry am come here to come share with una my people for today's video I'm going to watch am together with una alright my people we could go watch the video to see wetin really dey happen for inside the video my people. ṣí èrè ẹ̀dá olórí burúkú ẹ̀dá ló máa ignore àwọn ará facebook yẹn so the team you are building on Instagram ẹ ń ṣẹ̀sìn ni o tí wọ́n bá ṣí ẹ́sà bọ́ọ̀dù nìkan lẹ̀ fún yín wọ́n á ba nǹkan jẹ́ jìnnà wọn ò dẹ̀ ní kúrò ní London àti Dublin tán wáyé. kọ́kọ́ mo fẹ́ kẹ́ ẹ mọ̀ kankan nípa bàbá Síwájú Bọ́lá Ahmed Tinubu tó bá jẹ́ pé bàbá yẹn ló manage èèyàn that man is a good manager that man is too smart mo wo gbogbo ẹ̀dá tó súnmọ́ bàbá Tinubu pátápátá mi ò rí èèyàn kankan tó ní ẹ̀ bàbá yẹn the only person tí mo tún rí pé wà agile bí bàbá yẹn òun ni mọ́mi rẹ̀ mi Tinubu but not as bàbá tẹ bá tẹ̀lé nǹkan tí àwọn ọmọ bàbá máa ṣe fún wa hmm, ó máa dàbí pé tá a bá wo bí ejò ṣe gùn tó la fẹ́ dáná ẹ̀ a máa dáná sunlé o ẹ fi Ṣèyí Tinubu lẹ̀ out of this nǹkan tẹ́mi kọ̀ mọ̀ ni wípé I don't think bóyá ó ní political interest I don't think so and he may I don't know I don't know wọ́n ní wọ́n gbé list kan jáde as member I personally mi ò ní interest tó oníṣòwò lèmi but ṣe rí màmá tó sọ̀rọ̀ ní Facebook lánàá yẹn ah gbogbo ẹ̀yin tẹ́ wà ní Instagram tó bá ní àwọn tó ṣe APC tó dúró fún APC irú àwọn ìyá tó sọ̀rọ̀ lánàá yẹn ni màmá yẹn wọ́n pe woman kan náà ní mẹ́wàá ọ̀làká then àtàwọn kan then àtàwọn Yorùbá nation kan tí wọ́n wá àti irú èmi ṣé mọ̀ pé gbogbo àwọn celebrity tó tẹ̀lé aṣíwájú kò sí kankan tó tó bẹ́ẹ̀ láti ṣí comment section kò sí kankan náà tó tó bẹ́ẹ̀ lẹ́yìn bọ̀bọ̀ yìí ti ń jẹ́ lẹ́ẹ̀lẹ́gẹ́ miami ṣé mo gba orúkọ ẹ̀ that guy give it to him then bọ̀bọ̀ ọmọ ibo kan báyìí wà lórí facebook wọ́n jọ ń fa ọjọ́ ń tóra wọn ni ẹ gbọ́ mi nǹkan tí mi sọ wọn ò tí ì bí celebrity kankan dà kó hàn comment section èmi dúró tán ní die minute to election die minute to election mo bẹ̀rẹ̀ sí ní pòwe fún àwa yorùbá mo bẹ̀rẹ̀ sí ní pàṣàmọ̀ mo gbé ìtàn kan wá ìtàn ọláníyan tẹ bá rántí ọláníyan tó bímọ táwọn ọmọ ẹ fẹ́ gbàbọ̀dè mo wá sọ fún yín wípé ẹ̀dá tó bá fẹ́ ta ilẹ̀ bàbá ẹ̀ pẹ̀lú òkú great grandfather ẹ̀ those things are very strong ṣe rí àwọn kan wà lórí facebook wọ́n ti gba owó lọ́wọ́ àwọn opponent aṣíwájú ah gbogbo ẹ̀yin ọ̀tá síwájú ẹ̀ ní nísinmi o gbogbo ẹ̀yin ọ̀tá Tinubu pátápátá ẹ̀ ní nísinmi ṣẹ́rí ẹni tó bá mọ Ṣèyí Tinubu kó lọ kó lọ wọ́n ọ̀nà ẹ̀ ṣẹ́rí ìyá tó sọ̀rọ̀ lánàá yẹn i'm not close with her èmi àti ìyá yẹn ti ní kantari àbá sọ pé bí a mò ń gbé lẹ́yìn ìyá yẹn tó bá jẹ́ wípé bí àwọn Yorùbá ṣe kọ̀yìn sí aṣíwájú àwọn kan wà lórí Facebook ṣeré ẹ̀yin tẹ́ wà lórí Instagram ẹ̀ ń ṣeré ni o àwọn èèyàn mẹ́ta kan péré wọ́n wà ní orí Facebook tí wọ́n bá bẹ̀rẹ̀ pẹ̀lú aṣíwájú ẹ̀ ní kó ẹgbẹ́jọ orí àwọn ọmọ Instagram ò ka wọn ò tó bẹ́ẹ̀ wọn ò tó bẹ́ẹ̀ wọn ò tó bẹ́ẹ̀ àwọn ọmọ Instagram ò lẹ́mìí ẹ̀ tí àwọn ará Facebook yẹn bá bẹ̀rẹ̀ gbogbo yín lẹ́mọ èyí tó jóbìnrin láàrin wọn tó bá bẹ̀rẹ̀ ẹ rí i pé gbogbo pásìn tó múlẹ̀ fún aṣíwájú òun náà padà lò fún aṣíwájú tí ò bá sí ọlọ́run tó dúró ti aṣíwájú tẹ bá bí mí lénìí màá sọ fún yín wípé aṣíwájú laṣíwájú ń jẹ́ aṣíwájú ò ní anybody tó ń ṣiṣẹ́ fún lẹ́yìn ọlọ́run tó dá aṣíwájú àti ìṣẹ̀dá àti àkọlé aṣíwájú no children nobody the only person tí mo rí lára aṣíwájú is mama Rẹ̀mí Tinubu. Any ṣoṣo ti mo rí nìyẹn no a lot of people can work for Aṣíwájú a lot tèmi yé mi ti bá sọ pé mo rí màmá rẹ̀ mi Tinubu ṣe rí gbogbo lísì tẹ́ ń kó tẹ́ lọ ń kó létí yẹn ẹ lọ sí Facebook Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu fola odus. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ṣe rí àwọn lísì tẹ́ ń kọ yẹn kan wà ní Facebook. Hmm àwọn ìyá yẹn ojú méjì mẹ́ta lọ èpè tí wọ́n ti gbà ó kẹ́ ẹ jẹ́ kí n fún yín ní àǹgù tèmi èmi ṣe àwọn oníṣòwò lèmi mi ò bá ń ṣe politics ṣe àwọn pé mò ń pariwo ń gbà kan wípé ọ̀tọ̀ làwọn tó kó lọ sí Àbújá tí wọ́n ṣe fẹ́ sọ fún mi pé àwọn tó súnmọ́ aṣíwájú wọn ò sí nínú àwọn tó kó léètì orúkọ tán kó lọ sí Àbújá tán lọ gbowó tán lọ gba award lọ́wọ́ màmá wa Aisha Buhari wáì tó ṣe wá jẹ́ wípé gbogbo àwọn tán kó lọ sí Àbújá yẹn ló padà kọ̀yìn sáṣíwájú and you want to repeat the same mistake oh my god kọ́lọ́run bá mi gbé ìrànlọ́wọ́ dìde fún aṣíwájú Bọ́lá mẹ́ẹ̀ Tinubu you as a child as a family as a friend tó bá yẹ pé tòótọ́ lo nífẹ̀ẹ́ aṣíwájú o ò ní ṣòṣì lórí Instagram ẹ face reality ẹ face reality èmi bí mo ṣe wà yìí yorùbá tó ń patronize mi ò pọ̀ àwọn ọmọ ibo ló ń patronize mi jù èmi tẹ́ ẹ̀ wò tí mo jókòó síwájú yìí ibo ló ń patronize mi jù àmọ́ nígbà tí ó di ojú kan i have to choose between my business and my heritage i eventually you know mo lose ninety five percent of them ṣe rí ẹni tí ò níṣẹ́ lọ́wọ́ tó wá ń bá yín jàjẹ́ lùpì àtàṣíwájú wọn ò mọ consequence àwa tá a níṣẹ́ lọ́wọ́ nǹkan tá a go through lórí ọ̀rọ̀ election tó lọ yìí ẹ má rò pé the same thing máa ṣẹlẹ̀ after four years again ẹ gbọ́ mi ẹ má rò pé ṣe rí aṣíwájú God sent ni bàbá yẹn ó wá kù sí ọmọ ẹbí ará ojúlùmọ̀ gbogbo wa ó kù sí wa lọ́wọ́ bóyá máa utilize ògo tọ́lọ́ ń gbé fún wa àbí a fẹ́ bastardize ẹ̀ ẹ wò mí dáadáa èmi ò sínú àwọn artist alátẹnujẹ o èmi ò kí ń tẹ̀lé olóṣèlú o nígbà tẹ kó lè torúkọ àwọn mùsùlùmí tẹ sá sínú òrùn kọ ǹjẹ́ rántí orúkọ wọn mọ́ ọláìyá igwe tó rí gbogbo nǹkan tó jọmọ́ tiẹ̀ àti generation wọn tí wọ́n rí bọ́ shame ǹjẹ́ rántí forúkọ ọláìyá igwe sí èmi àtọ́láìyá igwe ó ti pẹ́ ta ti sọ̀rọ̀ láti tó three four years but èmi kàn ń sọ èlé mò ń pàkíyèsí yín sí nítorí pé tẹ́ ẹ bá fún wa ní gbódídí ṣán ní four years to this time ọlọ́run á jẹ́ kẹ́mi gbogbo wa gùn torí ọlọ́run là ń bẹ̀ tẹ́ ẹ bá fún wa ní gbódídí ṣán ọlọ́run ò ní jẹ́ kó yẹ̀ dànù lọ́wọ́ wa bí mo ṣe máa sọ fún yín aṣíwájú ò ní nǹkan kan tó fẹ́ lose aṣíwájú is made Bọ́lá Ahmed Tinubu is made wọ́n ti wáyé ó bá wọn lówó ó bá wọn fẹ́yàwó ó bá wọn ṣe gbogbo nǹkan táyé wá ṣe that man is made èmi àti yín ló kù ká múra ẹ gbọ́ mi èmi ò dẹ́ ń ta sólóṣèlú nígbà election ìmọ̀ pé mò ń sọ fún yín wípé aṣíwájú is my mentor I am not a politician and I'm not supporting any one of them I know some of them on a neutral ground but not on political level and why I will never get close to them mo lè ṣe party kí invite anybody on friendship level but politically I won't be friends with you Nitori tẹ bá mess up kí n lè bá jáde sọ̀rọ̀ ǹjẹ́ àwọn aláwo tó gbé orò jáde ǹjẹ́ ti rántí wọn ǹjẹ́ rántí kóléètì orúkọ wọn sórí social media àwọn alawo tó gbé orò jáde ní die minute fún governorship election àwọn tó ń kọrin Islam tí wọ́n wà nínú òrùn ìjẹ́ rántí wọn àwọn ìyá àwọn bàbá ṣe rí ń tẹ́ ẹ̀ bá lè bẹ̀rẹ̀ ń tẹ́ ẹ̀ bá lè parí ẹ̀ má bẹ̀rẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń kó lè torúkọ sórí íńtánẹ́ẹ̀tì mi ò rí bí ọ̀rẹ́ aṣíwájú ọ̀tá aṣíwájú ni regardless of your relationship with aṣíwájú if you look at me very well a lot of people like ah lady yẹn local but ẹ wọ pàdé mi ní event wàá rí ìyá class class tó rí rí níjọ́ tó ti bí ẹ wàá rí tó bá rí mi real life ìyá ẹ̀ ò ní lè sọ̀rọ̀ lọ béèrè dáadáa but lórí social media máa wà classless because iṣẹ́ owó mi ni mo ń ṣe mo lè má ní followers but voice mi stronger ju àwọn tó ní thirty million followers lọ. ẹ gbọ́ mi nǹkan tí mi sọ mo lè má ní ju one point five lọ but ẹ gbàgbé ẹ because tèmi bá wá bí I won't talk based on my selfish interest I will never talk based on the fact that mo need anything mi ò need anything lọ́wọ́ anybody tí ilé oge tó ge jẹ tí n bá ti taṣọ mi tí mo ta ọjà mi i'm fine ṣe rí gbogbo àwọn ẹ̀dá tẹ́ bá rí pé wọ́n ṣe nǹkan lórí social media tí kò support aṣíwájú ẹ gbà pé ọ̀tá aṣíwájú ni regardless of orúkọ ẹni tí wọ́n bá fi ṣe ọ̀tá aṣíwájú ni kí ló fún wa láṣọ náà pẹ̀lú omi gun ògbàdúrà kọ́ta aṣíwájú kó gbẹ́sẹ̀ ńlẹ̀ kó lè bá pa wọn A lot of people around Ashiwaju, a lot of them don't even build their own political career like Ashiwaju did. A lot of them, mo wá realize wípé ọ̀bẹ tó mú kò lè gbẹ̀dì ara ẹ̀. Asiwaju ti powerful jù, Jagaban ti lágbára jù. Tó bá jẹ́ pé ògo ńlá kan tó máa dìde nínú ìdílé yẹn nìyẹn, okay, alhamdulillah. you don't understand because tabari tabari irú aṣíwájú méjì tó jẹ́ ẹbí ọ̀rẹ́ àbí ará ó ní àwọn ẹ̀dá kan tá ti máa promote nígbà tí èmi nígbà tí mo ń bọ̀ wá sí ọ̀dọ̀ uncle MC Olúọmọ uncle MC thank you so much sir mo rí gift tẹ fún àwọn èèyàn ojú òní tì yín ọwọ́ yín ò ní kọ́sàlẹ̀ àpò mo ń bọ̀ wá sọ́dọ̀ tì yín náà bọ́ mo ń bọ̀ lexi sọ pé sọ̀rọ̀ bó ṣe wọ̀n ọ̀rọ̀ ńlá ìkọlélé ọ̀rọ̀ ńlá ìkọlélé mi máa sọ bó ṣe jẹ́ gọ́vnà babájídé sanwóolu brọ́dà mi àtàtà nígbà tí election kù dẹ̀dẹ̀ tí wọ́n change date ẹ ṣàwọn kankan ṣàwọn kankan mo dẹ̀ pè mo pàkíyèsí mo lélẹ́yìí ò kì í ṣọ̀rọ̀ muslim or christians mo dẹ̀ sọ mo ọlọ́run next governor lagos state lagos tèmi wáyé I need the born again I need ẹni tó máa embrace ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta yes fún ìlọsíwájú ìlú ni kò sí nǹkan kan tó fi ń ṣèyàn torí Ìgbò ní ẹ̀sìn tiẹ̀ Haúsá ní ẹ̀sìn ti tiẹ̀ ṣùgbọ́n àwa nígbà tí wọ́n ṣe kínní ní London tán crown prince ní London lánàá àbíjọ́ owó jẹ́jẹ́ ta ni ẹ má bínú ẹ̀yin èèyàn mi èmi busy ṣe ẹrókùtà kan tán gbélé àbẹ́ ẹrókùtà kan gbélé ṣé wọ́n change bọ́n ṣe bọ́n ṣe ń jẹ oyè wọn látàyè náìtì gbọgbọrọ ṣán change ẹ̀ but ayé borrowed ayé borrowed life ó ti bá tiwa jẹ́ beyond repair uncle sanwó-olu sà ẹ̀yin lẹ́ máa determine bóyá APC máa ní lọ síwájú lẹ́kọ̀ọ́ àbí APC máa parun ǹjẹ́ rí mi lọ́fíìsì yín mi ì wá sọ́fíìsì yín mi ò sọ pé mi ò lè wá lọ́la àbọ̀túnla bọ̀ ń jẹ́ ti rí mi kí n wá tí n bá wá sọ́fíìsì yín sà kò ń sọ̀rọ̀ politics ni mo wá sọ wàláhì tàlà mi ò ní ìdí kọ́bọ̀ yín mi ò ní ìdí wọn náírà yín sà tẹ bá kọ̀ fẹ́ wò mí ṣe láàánú pẹ̀lú àwọn fámìlì ẹ bá mi raṣọ mi ò kì í gba owó ọ̀fẹ́ owó ọ̀fẹ́ máa ń ba tèèyàn jẹ́ mi ò dẹ̀ kì í ṣe nǹkan nítorí owó torí pé integrity orúkọ rere ó sàn ju fàdákà lọ táì pé mo máa ń ṣe nǹkan torí owó ni ah, ibi tán tún dí mi dé lórí social media nǹkan máa ti bàjẹ́ gan. ọ̀nkú mi ọ̀nkú sanwóolu ẹ̀yin lẹ́ máa determine bóyá apc máa parẹ́ abẹ́sì máa move on ní Lagos State ẹ̀yin lẹ́ máa determine nítorí wípé àní ṣubú dànù. No for now mi ò kí ń member APC mi ò kí ń PDP mi ò ṣe any member kankan but ìlọsíwájú Èkó eko o mí lógún èmi dìdì sọ fún yín ní ọkùn Sanwó-Olú mo ní wípé àwọn ọmọ Lagos State let them be priority àwọn Haúsá tó dìbò afọ́jú fún wa Ti àwọn olórí wọn politically Ti wọn ba make àwọn ọ̀dọ́ wọn priority Ba a ṣe jábọ́ lẹ́kọ̀ọ́ la ṣe máa jábọ́ nílẹ̀ Haúsá. ọkùn sanwóolu ṣe rí ọ̀rọ̀ táwa bá ń sọ bẹ́ẹ̀ mi ṣe wà yín ṣe mi ò nídìí kankan lẹ́yìn kí n ta ọjà mi kí n taṣọ mi ṣùgbọ́n àwa máa sọ òtítọ́ ọ̀rọ̀ torí pé èkó yìí ti tèmi ni títí yín ni tí gbogbo èyí tẹ̀ ń wò mí ni. mo dìídì sọ fún yín ni wípé kẹ ṣe youth forum fún àwọn Lagosian mo dìídì sọ fún yín ni nítorí wípé wọ́n ní tí ehm, ogun bá bọ̀ láti ta tí aráalé ò bá ṣílẹ̀kùn ogun yẹn ò lè jàyàn bọ̀ tí ará inú ilé bá ṣílẹ̀kùn fogun tó ń bọ̀ níta ó máa dìpù gan another four years around the corner mo rí màmá stop ṣe bẹ́ẹ̀ màmá yẹn ń sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀dùn ọkàn mo rí màmá yẹn lábújá tó hustle kì í ṣe màmá yẹn nìkan wọ́n pọ̀ bẹ́ẹ̀ mo rí màmá yẹn láìmọye ìgbà nínú òrùn mo rí màmá yẹn láìmọye ìgbà létí títì mo rí màmá yẹn kì í ṣe màmá yẹn nìkan o lórí Facebook tí ò bá sí ọlá Ọlọ́run ọlá ìyá yẹn àti àwọn èèyàn mélòó kan gbogbo àwọn tó ṣiṣẹ́ Facebook fún aṣíwájú òtó ten tí ò bá sí. Si, ọlọ́run ìyá yẹn kírú èmi náà dìde ní nine minutes ó máa wọ́ọ̀sì gan àwọn ará Facebook tẹ́ fojú di yẹn ìtàn ṣe nínú ọ̀rọ̀ endsars òun ló ń jẹ́ òun ẹ máa rántí ọ̀rọ̀ tí mo sọ lálẹ́ mi ò ní kú mi ò ní rùn singuadeli àwọn ará Facebook tí ẹ fojú di tí wọ́n jọ yín lójú yẹn ìtàn ṣe nínú ọ̀rọ̀ endsars ló ń lọ lọ́hùn yẹn because some of them stay in diaspora and wọ́n mọ social media lò ju èmi àti yín lọ Cause only rí network jẹ́mi àti yín lọ a ṣe èrè ẹ̀dá olórí burúkú ẹ̀dá ló máa ignore àwọn ará Facebook yẹn so the team you are building on Instagram en ń ṣẹ̀sìn ni o tí wọ́n bá ṣí ẹ́ sábọ́ọ̀dù nìkan lẹ̀ fún yín wọ́n á ba nǹkan jẹ́ jìnnà wọn ò dẹ̀ ní kúrò ní London àti Dublin tán wà yìí because àwọn tó bá aṣíwájú figagbága wọn lọ́sùn àwọn tó fẹ́ gba èkó mọ́ wa lọ́wọ́ wọn lọ sùn wọn lọ re-strategize ni ẹ gbọ́ mi èmi kẹ̀dẹ̀ ni mo mọ nǹkan tí mo lose mi ò dẹ̀ lose ẹ̀ mi ò nídìí anything nǹkan ẹyọ kan ṣo tí mo fi ń tọrọ lọ́dọ̀ Ọlọ́run òun ni pé mo fẹ́ kí àwọn ọmọ mi kó yàn kó yanjú káwọn náà jẹ́yàn gíga bí aṣíwájú káwọn náà dépò president bí Bọ́lá Ahmed aṣíwájú nǹkan tí mo fẹ́ látọ̀dọ̀ Ọlọ́run nìyẹn so mi ò nídìí kọ́bọ̀ tó o bá ti gba owó o ò ní fi irú nǹkan bẹ́ẹ̀ ṣe prayer point mo so I don't need money. gbogbo nǹkan tí n bá in support of aṣíwájú mo ṣe in support of myself gbogbo nǹkan tí n bá fi support aṣíwájú ara mi ni mo fi support ati àwọn ọmọ tó bá jáde nínú mi ni mo fi support i don't need anything from anybody Wallahi